الشيطان الرجيم <clears throat> بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المفتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رضي الله تعالى عن السادة التابعين والعلماء العاملين ولأئمة الأربعة المجتهدين وموالاهم بإحسان إلى يوم الدين أما بعد إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ولا حول ولا قوة إلا بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقلة من لساني يفقه قولي فالسلام عليكم ورحمة الله وبركاته يا الله سبحانه وتعالى نينا نعم، نعم. èlò agùngbò ìdìbò gbogbo ìtì náà pàtó ìsọ̀kúlà ìfẹ́ gbogbo ìtì albarka alkhairi yẹgbọn tó ti na ibi tabbata da ní gbàgbọ́ ìtọ́ náà sọ̀kọ́ wọn pé gbẹ̀yìn obìnrin náà èdè pátá gàgán dààmú ẹ̀ ń sọ̀kì ìdè spotlight yìí wọn àgbo yẹ kàràfin nínú àgbo ìtọ́jú tó ti o abẹ́ àlùkò àrùn kò ní ẹ̀sọ̀kọ́ ansitu la'allakum turhamun agai gba alqur'ani eh agai gba alqur'ani e wa ga gan zai ga da bago nan so koi waya guba da yayi a shi tuba amma susun ido ma da bala da robo so kwai ki da ta za mu Ìjọba sọ̀bọ̀ ààrẹ ló tó ló yaba yaba, lálùgbà bá mọ́ bí ìgbàwà yìí máa. Ọ̀gá ń gbogbo ẹ̀yà dáa, ọ̀pọ̀ àdìbà gbọ̀yàwó tó na ti kọ́lá ní ìdígbà ọlọ́mọdé aná na àtúntò ọ̀nà ìwé ẹgbà wọn dáadé. inú ilẹ̀ ìrà àgàdà súra oró súra ní ìdó shura ṣúra Sura ya ẹ̀ ṣáwúra. Sura ma ete yi suna don ha min ayin sin o. Suna mu ba yi eyi wo. Ko ba so to shura ko kuma so to ha min ayin sin o. Sura na makiyatun makaciyo. Adadin aya na fi ne bakon sura na na yi salatun wa hamsuna aya. aya arata gobe 53 adada ya kalma kalma word word na ifiniyan sura na nawana samanuniya wa sittu wa samanuna kalma wani kalmar shi tuna da ta tota, ta tu shiri da kutu ahin 886 word da fi sura na nabu adadin arasu na isi buna talatatu alafin wa kamsuni'a wa samaniyatu wa samanuna harfan oyi kutu sai da kuta ta tu shi sai da kutu ta tu shiri da kuto te imana 3,588 ó sọ pé ẹ̀ náà síjú ànùkí lo kí jọ Òkúrò ìṣẹ̀tàn. Súra nínú wọn àwọn karatu, ibi karatu lọ súra ń bà sí àyíká tó ìwé náà sọ̀kọ́lá di ní. Súra náà wọ́n àtà ìgbèrè àdínì Mùsùlùmí bá gbogbo ìgbèrè hàn sí mẹ́yẹn ní ìgbèrè àdínì Ìsìlámù náà. sura nnọọ wata yi de pipididi na adị eji ko kuma yi ne ala apasoko na ekiwe ti sura na bayani ya yi sura nnọọ wata eji bayani ya yi efiyan yi tutu kpata na ala kpata na nga yi ya adiya kuce ta kun doro beije da dubu karatu kuma be ta addini da tilaki musulunci da naya daga ta annabi nuhu ada ti an nabi muhammadu sallallahu alaihi wa sallam ba ta musulun jawo amma shari'a dan doro wanda ya ka kakan suran ma ke wi karatu zai je laga manatu alqur'ani a te bolin da ya ki on budda bana dan ba ko kuma enuna na shakon na da taluba a zaba na jisanin na a ya fi abu na sura na suru yau na yi da hangi fata a da ya soko a lafiya ti ta toci alakasa ta a jaji ne musulunci a gajin yadda ci na ji musulunci a rayuwa yake da ya fi mu sura na gwanzozo gangane bayani ne na wuce da yana a ji bayani a yi wahayi da su kuɗe biya annabi muhammadu na a ci gawa ji bayani a ya karatu ya alƙur'ani kan da dai kando ita ya suwatu ko su lafiya nan na'am الشراوي اسرما اسميه حامين هذا تكوبا فنس كتنو بانزينا أترى عين سين أو هذا تكوبا تم نعيا باتنو تفنس كتنو بانزينا الله سبحانه وتعالى تيجي لغا كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم أترى yúhe ìlẹ́ka ju wáyé bẹ́ àwọn yóò wà ilẹ̀ nàbí ilẹ̀ ní kọ́bìlíkà àti kéèkì wáyé lọ́ba ṣe ìṣìjọ àwọn anabi muhammadu náà kanamadu wáyé na allah ngáyé allah al'azim ibùn azàkè dámúlì ní ẹmúlì tí ó gbọ́nà al'akimu ìsìn ìyẹ́pá wọ́n ti lè ti dánwà pé ìtún ìbò àwọn saboda ce al'aziz al'akimu na ya tafi ne ngayi lahu ma fi samawati wa ma fi la'ar <coughs> lahu ma fi samawati ma fi al-ard ni e gba fún ẹsẹ̀ kutu abo tokin kutu abana muliki don alita o pata ibada en to tumejo wa huwa nama al-aliyu etu ala tumu gona al etu nama wachinu yo تكاد السماوات يتفطرن من خلقهن والملائكة السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض الله سبحانه وتعالى قال السماوات سمع الصعبة تكاد وصبا يتفطرن نونغ الله نغسن من فوقهن تفتايا عليك يوم إبو ومن شناعة ما يقوله المشركون من اتخاذ الله الولد sannan ya goya ga na ga gasa kwaje gina kan dora ga ya goya fikin ba gasa kwaje gina ya kilo ya ne tuci wajin wajin wa sama bu sama da sa to wa da wangi na ya zuke ne gasa kwaje gi ko kuma wa kwaje ne ju da ba nga madana ka kono kafiri ada ba ko sho ejeja eri tida bebe ayi ko kuma akpaga agboni bangan da annabi muhammadu e islamu ne si fa e to to na ga so ike to ko taro yi ga yi suna ji so ko e yayi so ko ti so to ikhlas ji qul huwa allah ahad allah lam yalid ولم يكن له كفوا احد annabi ya jina Allah subhanahu wa ta'ala jina daga lam yalid wa lam yulad ajen doro na tiya daga zati su kona ajen doro tiya daga zati su kona ta ya jina da nana mi to Allah ma mi tiya daga yin doro ba a ta ga da wata gafe yin do tiya niya si panna mi so ko bo yawo mi ma ya dan do mamman niya ẹgbẹ́ àjà àgbẹ̀dán kó káàkiri yìí àgbà òzẹ́rù ké yahudu yìí náà ọ̀kọ́ alẹ́ tẹ̀lé gangoro na zai jiye giye ta ba Allah na Allah ba fata da hukun lawa a ti bara a bai zai futa da kuma ko gangoro zai zai sokon da gina su ka fara su biyu ya uzu jima a zai da bayi da ƙorzainu na ya fi sokura nishan jima a ga almasu wa isa ya fi sokura ya fi sokura ìdílé àti bàbá ń ti àti ìgbésà àti mùsùlùmí pé ẹ̀sìn ìdánilójú tó dọ̀kọ́ ẹgbẹ́ ìṣẹ́ ìfẹ́ yọ. Ẹ̀wọ̀n wọn láwọn ní ìjà baka alfaba alfuwan kakariya ne labi ya riji wa labi yular shi ne shehu kaza kaza kaza. Wani yadda na ji fata kujiyar da ta sanya. Ngara zama kwenye uchi shi kanona, haka mishi a gara a kwenye kada a kuma wuri biya. na gini da na cewu yi sokuna ta Allah shi kiyaye Rasul Isbano Baron wal Malaika Malaika lima yusabbihuna bi amdi rabbihim اللي بقول لك تبع دنجن بوجه يا الله ويستغفرون أما ذا تبع بدا فرا لمن في الأرض zani ike cikin gona malaika sako yi mini ya tuni egbe a yi ha aja sai ba ya zani ike cikin gona amma da ba ta za fara malaika yin shi ta ọkọ idan ba ko da sita ne malaika ne ya sana ya fi wani wani kwato yi da mini ya malaika yin gona ko ba zuwa ta dan wani ito malaika da ta ọmọdé bá alákàrí yìí màláìka ṣe ìdílé wẹ̀ bá ìwúdà ánà tọ̀kọ́ ń fìyà wọ́n tó wà ló dọ̀ ń bà tó ìpín màláìka yìí tó bá ní àlá ìpàdé tàrẹ kí ògá ìdọ̀kọ́ ní ìgbé àlùbáríkà lè màláìka yìí lọ. làkúrẹ́ tó tún jì ọmọ yìí sàbí òun àbí àmbẹ̀rẹ̀ bíi lẹ́nu ìfẹ́ dáàbò tó jì wọ́n yà sàfihúnà zimantila àrùn àmọ́ dà sẹ́kẹ̀ bàdá bára àná Mun da su albarka malaikar ya gina, a da sai ba gafara ya yi amma ba mai zane ita ba do ciwo na na jiri do yin na na e ko ana ebe na wa da ne kaji kin wannan fata ebe dalili ya karatu na man ba ita ce ko ga fiyo na ale aya hukin waya ko kwa wala dai daga yastaghfiruna lil mu'minin ko الذين يحملون bai gaza wayan tafsiru ne liman fil ardina malaika ya sokon ne ya da ce ba ga fara ya ne gake cikin gona so to zafir ga wayan tafsiru ne lil ladina amanu ya so to shuro naga mai zai ga tafsirul qur'an bil qur'an aya al qur'ani alama di fasara ya aya ando cimini al qur'ani so ti daga ga idan gaba daya kan malaika ya da ce ba ga fara ya ne gake cikin فقلت يتبع يبطل ها غافر ده ويستغفرون للذين آمنوا ملائكة يبقى فرا بعد أن يجي إيماننا فبعد كل ذي إيمانا وأصلك بعد فرا ملائكة يقوم أجوا فنا فقوي يجي إيمان ويستغفرون لمن في الأرض على وتجيش تبا إن الله حقيقة الله هو الغفور الرحيم nga yi sun to sun ga faro nga mai sun ke so kun yi gona wale alquran aya nyama fana ibana ga to tsaye shi ta daga an kiza ko kuma yi sun ba daga to asu na hula an kali ya su bayani da sun ba ga mi ji ba goro na ko ji ga fara wale ne daga wayi da ko ga mutu waya alquran da annabi muhammadu kendo ju wayi da ya tuji na yo tuji ga yuna oh kadhalika yuhi ilayka wa ila alladhina min qablika Allahu al-azizul hakim al-imam malik sahube sahube yumul umu gabe ne gaba insha Allah ne ge hurwana to no gobe tun daga ban mai mutu ni mu mu tun daga ban Aisha sai ne annabi Muhammadu sahube yumul

لكن هناك كالوينا فاي عندك مدرسة بيانا هذا سوكو بني جيدا حانيقا واي دون واي جيب بيانا عدن بيروب العالمين توينينا الحارف الدين الهجام وكي عندك قاتل عندك قاتل احيانا كان دوشي يعدني مثل صلصلة الجرس واي جيب بيانا إذا سنة بيانا عدن تيوونا adin cewa ta sake wa za gara-gara-gara na yaje maka daga tara da nan wani ce da a ti gaba ni cewa sassan kai owo a shaɗu alaya ewu tiya e je na to ke kun ya fi ni ani cewa sassan wa ya ga daga kona ga shi wa ebe na wasu kudi bukata nga sa ko na dole la ko no la ni o mi mi ta da ji fa in ta yin nga te ganga ni dina dara go da in eh inna nanu eh, inna nanu zan alayka alquran kun bi saqila inna sanulqi alayka qawlan alayka qawlan Allah man ya ce bayawa annabi muhammadu ina mai ya ci bayawa da yana kaulan sakila egun yana luki saraina gala dange da da fosu si wa annabi muhammadu wa yau kuka ce gurur gurur gurur gurur yau cike da duk da zan cuta da fahimta na su kula tuntuna na ba tan docin ma malaika biya mu si fa ga wani malaika jibril rajin biya mu nga daga da yawan wa da fahimta niya e wuce da musu ya malaika jibril alayhi salam ana aisha don wa ida alquran ne zo da hidana e zo yayi ta da shi e nira e zo da ana e ta ka kyara ana wa yu ta ga luga annabi muhammadu fala qadra aitu yanzu alayhi wa في اليوم الشديد البرد اللي يفنى توا nnebi muhammadu na نا efo wucin ye lokacin efo ye bayako bayako ma an wucin be tawe wa fiye ga an ja panu ano amma o le yegun ya muhammadu o te yi yi kendo won wo pelu yan e be rabbul alamin ne ga yi a de gba kakpa kwaibar rububu wa wani na wajen alkur'ana kata daga asali allah alkur'ani bai annabi mawda ya ce zuba in gowa ya so ce ce zuba magu ga takaraniya wewe kiniye ne layuna nga mala san gboro age gba alkur'ani ya ume we kilu ana ngoyo pamini oyi da ma wata ta ti jama'ale to ko ga ji wazi da alkur'ani na wajen happen da janaba ne ba alkur'ani by accident na so daga fazakir bil qur'ani ko ga annabi Muhammadu duwazi da alqur'ani ne amma zana wa la alqur'ani na duwazi na man ya kafu wa'i kalage su da azaba mi sokona dan dore su da azaba to ta na kage ba alqur'ani yun kawai na wasi ne ja amma da ne su la za ba yaso cina bere kawai ya kwa ala ta ba kuma ke qur'ani ba adamin wada ko dal wata tangi na ma to kiga والذين اتخذوا والذين اتخذوا من

sọ kó àdìdì yẹn tó náà gbẹ̀nàgbọ́n rẹ̀ bí òní. Haifa, a ji gafara, an zo ji ga astaghfirullah wa atubu ilayhi. ويدخلون الله سبحانه وتعالى هو الذين اتخذوا ذلك هو الصين من دونه أولياء agwa sunye mgosiji ala afe zabaci ala afe tudo ya Allah subhanahu wata ta'ala na Allahu hafizun alayhi so ko ta ibn ala yi tun je don ma gudu ai adadan doro a so ba ta na alayhi so ko ju aga wa a cho holwa lugwa yo da ba mmanya dịdị anyị ka ndị na a kesọkọ ya sọkọ ji n'idozie na iri na ụzọ ebe na ụzọ shida ọ ga tụọ ya amaghị agwọ ya na ajabata tụọ magbawa ya n'ike owo tụọ otu na lánà tó tó bọ́n tán lámínú wù lánà tó tó bọ́n tán àyà ṣírùkù yìí

wani zai ba da rawa da ba ta tuna irin mataki na wulana ga tauraro ji kan ko ga fara wa inan nan na su kuma majiya ba su ko su kojo wa ka ta je fara wasu ila su ba minu ga ba da ga da ka ta wa le fara wu zuna iri e ba ka gona mo da ga da be wina da an ga shi mi ko ga ta le mu ju ga amma ko kwanta ba dele bele ko la zo fo an a ji da lamarin ne na ga sa duwa wato ta ko tuba alkawari so koyo cikin lage wanda ya raba tana latu na ne so kuna ji wani ma ga waye wada ba ta o mai latu zafi na waye wada nan da na ce zafi ga kuwa wayewo mewa mewa mewa o ma ga huji na zafi ga kuwa waye bla rike na gana waye waye raba tana za a ji tuwo na والذين اتخذوا من دوني اولياء لما يولى عن على هكذا باتي

katakoto wapiti bona nga je gongo n'uti. amabawa apiti ojeini nuji otiba na ekijiganale awona otiba na ewaifu awona otiba na ezugamale awona otidala ba na ejiseezo tibesiiri jina malaika tebe gworayi malaika kicotuwe nega betuwa ganga tigworayo malaika azabayo wamaje ya alkiyo bawa ne ga walo e me ga ba walo e bana na na na kiki ya mai no ga su kafi ubo na ya ga ga wa su ke ni boci wa ko kuma ga wa kan da wa e ko la ku wa suna da dan don da daga e ke men gina le ba gona e ga ga ku to ti ga won wala da wani a ju di kawai wa zo hafizun alayhi la yafutu minhu minha shay'un

da wuce maya ni bo ci wa aga mai musulmi ni na ga musulmi su na nawa amma ga imani ga daga ya ce da to bisa imanukum in kuntum mu'minin wa imu mi ga ga yi go imani na tiye ake imani ya daga to shiga wa kazalika a shiga ga awhayna ilayka qur'ana idi wa idawo ni bi bachi arabiya ne babe ni larabci nan gaya alkur'ani ibo kibo ila alkur'ani be yawe be yi no fa annabi muhammadu yo litunzira ummal qura ibo la alkur'an no be enna ya zanen ji ejikona ẹ̀rọ ní ṣe ní èyí ó pátá náà aráàgbẹ̀ kí ó mọ̀lùkùrọ̀ ọ̀gọ́ngá yìí mọ́kà kí mọ́kà ká sọ pé ìpàdé ó

maka ga ikpere ejiji kpatọ nga ikpokwe ejiji eh, kpatọ nga sọkọ mo die ga ụmụlụ nana tiwọn bɛ dɛrɛ da bɛ yen pɛtɛ bɛ tiwọn sɔkɔ la a ti ma kan a ti ezi eh, da dɛbɔ eh, da do ezi ma dɛbɔ da ezi ma dɛbɔ da ama a de bɛ ezi ma kan ara ala sa di ya na maka ma na nga gɛrɛ a di ne ye ti ba kan na bana kan a di musulmi ti la ya ne bi muhammadu na ma kan kimma kano le da ejuyo eh, na annabi mamadu daga tugona yanda abu kalma abu ga sabe daga tugona ga abdullahi bin abi bin al-amra az-zuhri ku ya labari ke lalle annabi sallallahu ta'ala alaihi wasallam ce annabi makka ke gidini su kwando to mini makka annabi ce ga wallahi innaki la khairu abdillah wa habu abdillah ila Allah ولولا عني أخرجت منك ما خرجت alimata da a ahmad hadisi mu yana ta na annabi gidu koyon maka wasu zan ga o oh, kasa ki maka na na wale da ana wallahi nga ikin na ke ga kin pata no nga mai kin na ma ba allah ko kin pata maka

ikakanta na tafiye cikin babu nan nga yi katar soko na su makka wani na yi masalafin kabo nga yi kata na kai da ya tekin wani uji za a nabi ibrahim gabi la foundation ya kata ko tutuja amma nabi ibrahim ya nobe ta zuku kaku na zano ya tufa ni na masalafin kaba tubo kaku na zano ya tufa ni na ngu uji ba nan da ci masalafin kaba bo sọ̀kọ́ ṣe láàánú ibrahim ọ̀dẹ́gbọ́n tó ń lo ismailu gàálà wọn àti àtò àjẹ́ àyẹ̀ wọn tú lọ́sọ̀ kan wọ ibi ẹ̀rọ fáwọn ibrahim alkawaida. wọ́n ibi ẹ̀rọ fáwọn ibrahim. ismail ti ma sati sabo alo lasu ima na on shugo le ani e ba to mu kata na kati kin go ba ta no ga yi kata ya maslati ya taba no kana no to akun te tu ya maslati taba kuma akun te tu ya jama'a makaci kuma kun te alfari ya aluma musulmi ngama la ina ne alkhairin na kata o ya ce al'umma musulmi na a ta kata ce cikin bo amma a ta kata da jutara ala sa su biya tari wuce masu ko ya zai yi kafiri na ebe da tsara ke musulunci ya masalati ya taba na wale da na kacan cikin kasa balarabi ya tsola wa yan wuci har man ga ku na da yawuna ba ba gaya su ke ba ya lega ya la masalati taba na ezai madabo ajina jeje jahiliya na tọ́lára àti mùsùlùmí àná dàǹdóró ká bí àdìdì yìí ná báwùtà ẹja ọ kúkú ẹja ọ ẹnà àjínà ẹnà àfínà nga yẹ dùkú lágbàmì jùlọ bó tún náà lẹ́yìn mọ́sálásí káàbà náà mọ́sálásí káàbà anabi Muhammadu sallallahu ta'ala sọ̀rọ̀ ẹ̀jẹ̀ gàgá àdébà náà ẹ̀zà àti sálà wọn àdé láàdá ìrìdò yìí náà wọn àdé láàdá mọ́sálásí káàbà náà ẹnà jìbìtú náà mọ́sálásí ànábì muhammad náà amma masalasi bida masalasiyar london masalasiyar senegal masalasiyar chad masalasiyar malaysia masalasi ga kpata na ke yo kpata na ladu gori shiga kendo wa tela da masalasi bida wana kawo gada ci sala masalasi na lokpa ga bida na ladu ke gori shiga amma masalasiyar makka masalasiyar madina lada na dabo na tela da masalasi na gina shi makka ngai asali a tini ba ga ba ga kawai ti annabi muhammadu ba ga ba ga tini musulmi ma ke kancho ba ga ba ga tari malawo ga musulmi lokwa ga makka undo ga be ga wa ta tini ba na yi ya tini na nga gun yi so be la mara tini ebo na komi lalace zane je leyi kenan lakin makasi ya ba alfurma ya waye na titi ba gona lamada a jirgin da zane gina ne Allah subhanahu wa ta'ala Allah ya lafi laya a cikin makka wale zangon da mun gani tanu fita shi ba ne ba ta yi kama ta ga yi kama ko ishin ndoro e ta da su da wannan makka ba ta ji wani amma da bakin buna tabbate mai sifa da jara la sa dibina lamaru ti be le ta kiyan manti lamarin ya aske na le be kin makka yana wallahi ka data a gai je kama fata da nan ne ko ida tana ta be ya kana amma ya ga ya ba to ko ba dini musulunci gona ngwa ya zala so ta fu so ta na ma tudana mude kpama nana da masalasi ya kaba su ko ga mana mai zo tana ma coci ki tuna na da ga ya kagbe, da an ki da ki yama adabi ta ala su coci na tuna ha duru ni a to ti maga ima ya maka tinan ya sai masalasi to ne ya ya be jamani ne suna adagbatu ka abụ ala to ya akbar

kata wọn sinima wọn ibe tuwo ti kata na ege ato ko bẹyìn dana wọn ibe tuwo ti ẹkún jìnnà jìnnà ẹjì kẹ ẹsẹ wọn dana mi wọn abẹ o tuwo ta tuwo ti ẹ kàn wọn kẹ ẹ yà ni ṣe na tiẹ tó bẹ tuwo ti ẹ la yẹ kú ọjọ la dábàá mi hàn. gasọ kó yà ilà abáàrí rẹ dán ẹnà agbẹ ìjì náà wọn èdè jàn àsọ kó sọ àzọ yẹn soso tó fi rẹ alámsarọ kẹyìfà. alámsarọ kẹyìfà fàlọ́rọ́. bom buga su na pata da alaka ikiri da kasu so ti ga ni bumbura ummal qura ita alquran na tiji ebo de bulu te na ala lanu jama ato ejin tikoko na beji pata tikin bona nga ejin makko wa man aulaha to ejin na makka ko bana wa tunzira yawmal jam'i ama ta nan efe gugu ka efe wa ni ko sa ebe ekanye alita ji zemini takwatana ninyo nga ijabari kiyomo laro ibasi ekan tine ya e yi da ana gangan e yi mba kofi ndị nga ake toriko ebo wani kosa na magabe da bayi ta cewa min jannati min aljanna ba da ta kwayi ce wa farikon zaman na ولو شاء الله لجعلهم أمة ba Allah ba na ja'alahum ganga hadita ifata da ake kuma sauwa ila al'ummar ni a jikere kira alu zai ji musulunci alu zai ji musulunci musulunci a naya kuma ila ake alu ini wahi dan ya ji mun kai tsira ya kuma ko abu alu dalalatin aw alu huda wai na da ifata ala kina ko kuma wai na da ifata ala ke gunan wọn bá tó ti níbọ̀ àwọn ẹgbẹ́ o àmọ́ àkàràkí àmẹ́lẹ́dẹ́gbọ́nà ọ̀pẹ́lá ìfẹ́ ìwà ẹgbọ́nà ìdìbìlù mẹ́yẹ̀já wà lágbẹ̀dẹ̀ zẹ̀gá pàǹtà tí ó yúyọ náà fi ràmẹ́tì ìdẹ́níyẹ̀ dàkọ́yẹ̀ gbúgbọ́ dana bàwọn aláwọ̀ náà bú lágbẹ̀dẹ̀ níyẹ̀ gbọ́ ńlá dàgá ìgá ìdàlà wà dáadáa àdínú mùsùlùmí ìdìbìlù mẹ́yẹ̀já fi ràmẹ́tì wà gbọ́ aláàdí máa ń gẹ́tọ́ sí àná máa lọ́hùn wọ́n àti àá ní wọ̀lí yìí ẹ̀yẹ wọ̀lí ń dóra wọ̀lá àná sí tẹ̀fọ̀kọ̀dì ti ń dóńdà lọ́mọdé náà dá kí àlábà tó ti dúgbà náà wọ́n àti àá lọ́mọdé náà dí arú gbàgbọ́ àdábọ̀ ẹ̀ tó ti náà wọ́n àti èsì àá tẹ̀fọ̀ àdìgbẹ̀rún dé ìnà. Àdéjọ́ أولياء يا مسجد جي من دونه جعل ولغة الجلادة تبتوجو أجوة مقبل تجي أجوة مقبل تجي أجوة مقبل تجي والله الله ولي دانا هو الولي ما يسنى ما يسنى إثنين يا وجوجو والله وعده هو الولي الحق والله ولي التذكير يا لك وجه الناصر للمؤمنين na mace da rai ta bako jiki ya mumini ji fata na na waje yi sima mumini ji ada ta bako jiki zonda ada masoyi zonda ada zai son zonda nga da allahu ba wa huwa allahu nama yi ilmanta e eh, ga su nga eh, ya zama

yanzu ne da da da kelle ba da da jina kuje ya koya ta kuma ji ran koya ku da da jina kuma ji mi da ya dina kuma ji kai ya ji da da jina ba ku mu hu ila Allah ko ku ji kelle ba la yula da su Allah ki so ko be tuhu ni ga me ga ya ko to ga ya ni ga ni ga ko ku ja ta ku ji da kiya hukuncin lamarin su yi zaje ba da sun littafiyar su ko zalikumullah a tira gane a so ce gadda wana rabbi lai so ce ni na Allah wuce ne da na rabbi na ya hukunci ne ga ya can da bada da ji da suna ko ga so ce ne annabi muhammadu zalikumullah da yi ilmanka zalikumullah ra'ayi sai na suna

wani aya ne saifatu ke wa maksalatu fi kan boro bi can da bagada da da tafiya al'umma musulmi da da jina ega addini yo addini ma wanda asali ba nan sai bai na asali addini annabi soko kan da annabi muhammadu na kan da fahimta na zatun fi shay'in ya e ga e da ajiyewun gibe da jiye tiyan da ta addini musulunci kuru duhu ila layi wa ọsọ, ya yi hukunci ya wuce shi ba da sun allah wa ki ki annabi muhammadu ba ɗan musulun da hauzo ebe na bana ya gaji kere-kere da katuna a da bangaren doron ya bangare fata addini a yi daji da alkur'ani bangare fata addini a yi daji da suna ya annabi muhammadu da na aji na suku ya gaba da kiya da doji ya hukun ce ne laye fi kiya na yi la kiya bo da dalili ne a wata kisa ko da tuci gan da ci wani a ta gane ya jina nga yi wanzu kiya na tsakanin su kusurin da doji annabi muhammadu game da daga da kiya ya so ci ne to kwaye yi ne a da tun amma na gana guba lugwaye eh. ma in sama sattu bihima ya mara ba su ya guba ba wuce lansabin lubadi ya ji kasu hon ba da abada da shi ya guba wuce kitabun lali wa sunnati da ya kuma annabi muhammadu ya ga wace alfa'ani ya wace sunan bo ya ga aji ka ya ga aji wala masoyo ga aji makiriyo o majikara ya makiriyo ma ga aji masoyo akwai su alkur'ani da sunna da annabi muhammadu ma daga alaikum bi sunnati akwai su sunna mi wa sunnati da kulafai ar da sunna a bani na yaga bin mambura ya ga wasu a addini ebo ya jiji ya da ma ji wala ti gbado ji obi ya ki ya maga zo amma na yi ne ki ga jana su ku mun ga ma kere kere kere kere kere na ma ce lori na fanzondo sai ga shi bada su asali ima ya sale sako ga annabi muhammadu gan asala addini ga don sako alquran la ya annabi muhammadu annabi maji bayani alquran nana addini azu addini azu annabi sallallahu alaihi wasallam nayu iga di tere tere addini na umare na diwani sallama na ga ga wani kaza biya na di sallata su mawani nana ji kpata a ti bẹrẹ lu ya dina musulmi ti nana na oyi jẹnu nu pese tẹgẹ gan kọnkọnna ne gidi na ni ebi bubu dán na musulmi ti bẹrẹ wọn nu tu lọ igbọrọ ẹsẹ àlekẹ òde wọn nana di o zuma na musulmi yẹ tó yẹ wọn ebe na kọkọ ta si ala ga awa wa nkala titi kiwona suku aga ni wuli o awa wa awa ya lọ́tọ̀ kó igẹ́ bẹ kéyà jíjà lẹ́gá yẹ wò ti jẹ́ fà ẹ̀ ń tu gbọ́ àtà tu wọ́n yí gẹ̀ẹ́sì àwọn ẹ̀jọ́ ilé ẹ̀dọ̀ tu yẹ sọ à wà á ti bọ́dọ̀ ó ti kó mọ̀ yí gẹ̀ẹ́sì àmọ́ àlàwé ẹ̀ ma. pọ̀ lọ́gbà mọ̀ mọ̀ mọ̀ àlàyé muhammadu gan da na ya na ebe na ada kere-kere si ni ni abụọ ye alụmamiji ega kere-kere ma ama eje teo gaga iftara kwatiri yahu ya ubi ya adị kerekere adini abụ arma akpa azụ anyị beni mishan yi adị kerekere ka adini abụ arma akpa azụ anyị jagube wata tafsirku ummati ala salasin wata ba'ina firka bilayi al'ummi sadana a daji kere kere kere ara zuwa ne jagute kere kere kere kere a risa jiki tilin ya fi yiyo na ilo benna na ilo benna na jenda benna na jenda benna wa ma jin dole ba a jini kito ya jo al'isla ti ara zuwa ne jagute amma a daga zuwa ne jagute fata ya gini ni kawai mai hazuwa da gusa na ga gango kishin aya ya ganyen wayo ka kici son liyo dai gashi a ta maga na na ni ga na ma me jon ga waya jon ga waya jon ga waya jon ana jika to da kewa na ya igoro ne yau fahimci na la annabi ga na ga tashi tashi hankali ga na yau iga ba addu'a ne ga gute addu'a da gube fata na nuni ni a gabo kitibo don kitibo don na addu'a da gube gabo don kashi ni nina sa ga gaba na gabo don abdoro mai jihar fari kullu izbin bi ma lalaihin farihu zandoro ya jihar fari bai na tsohon da na ganyo gayo annabi muhammadu sallallahu alaihi wasallam ya ankali annaki etinye kiti soyi na dago kiti firkatu na biyo ono ezo baya ti so fina ari ke ti bayaniya aga annabi ji da na ja dago no ga man kana ala misl ma ana alayhi yawma wa sahabi lan do ga ta ta ti iri irin na ta mi annabi Muhammad ta tu ko ile le dana da adini na sahaba mi ja ta na ja dago wana wanzu ga ta wana yanzu rambo ga ga ga da ke bali wata da su ko ga annabi muhammadu an ga annabi muhammadu jo an ga ji makaranta ma fari sahaba ya annabi muhammadu hijo an ga ji makaranta ya basiji ya sahaba idona an ga jo adina zo century na da century fata na annabi don gayi century yawon zamani na da zamani fata na gayi zamani wa annabi muhammadu wato yi ne su zamani da ya lani tuna wato ke kam su zamani da ya lani tuna zama wata fasa ga ya bayan yin yake a dibo an doro ke san kakan an doro ke tarifar bayan kakan a su fi gero ka musulman shi fajero gero gidajen adina wani ajiyar ala ẹgbàgẹ́ ẹgbàgẹ́ ọdún dẹ́nẹ́dẹ́ ti wajen jiyan na ga shi ne aljanna e ga nan goyo kawai gina sannan na annabi kami ji mi sai ba mai azo alo ba wuna annabi bai daga masta masaka bi sunnati

tàbí ti dẹ́gá lẹ́gbẹ́ wọn àti tí wọ́n jẹ wọn àti kò jẹ pàtàkì àmọ́ náà wọ́n á dùmọ̀ àyè ànẹ́bí muhammadu nínú ìyá lẹ́nu tí èkú ni mọ́ wọ́n á dùmọ̀ káwọn àyè àyè tó lè yá gbà ànẹ́bí muhammadu alẹ́ yá gbàdá tó rò bíá. olùdàn aláwùsùbàrọ̀ sàálà nǹkan ìjọba bá jẹ tí ó lè bá bẹ lò ìyú lè gẹ̀gẹ́ à títí lè bá ma àdínlẹ̀ mùsùlùmí tó ń ti pààrọ̀ ọ̀dà

alhaji na wasu kun ujiya kalo turkin shi na na shi a daidai bayani ya annabi muhammadu na ada zangon da annabi zai da jikin ujina ebe na anai ga safar ka lokaci na fahimta na aje na gada wana zana yi ga ha kure za ba ji wana fahimta na aje na gada wana yin za farko ya lega annabi ga gagan a yi isa na adada na lukwa lasari wuce a duk kurai zo wuce a gaji sala lasari ma dabati mai ne gaga a da adi lasa da annabi ya fa ta kiyan kurai zo fahimta da zan da dole ya da shi ba kala ce jin mazhabi ka kaya addini bo aga imam maliki ga aga imam shafi ga aga ahmad ibn hanbali ga aga abu hanifa ga zan dora mata zamani ne ma jo zamani ne jo imam shafi ya jima ka sai imam maliki yo amma wale ra ya yi da amma musulmi ya bari sun boya ko kushuwa ya jan kuriwa zantora da ake gawun tabo ya gawun gan maja ya mana addini zango se ebu ewo wa mana addini ji zango se ebu ake gawun tabo wa mana addini ji zango se ebu ake gawun maji wa mana addini ji ya se ebu ake gawun tabo wa mana addini ji dan da sai na dabo in ganin na yana dini wa ma na dini ji zan doro ji zan ga ne zan aka da dini ke ne o ji zuma ko kuma sai da dini ga lo corona a na da bayano amma da wani ba musulmi ne ito جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يدعوكم فيه ليس كمثله شيء وهو السميع البصير الله لي بهو بين غيفات السماوات والأرض sannan ta halitta ya sama mutuwa ba sarkin gidan tsoro da shi da wani rai allawa da ala lakum wa lafiya yi min an fusikun min na min ya so azwajan imiji mana da ala lakum azwajan min an fusikun wa imiji lafiya yi min ya so ban adamu ga ji banu adamu yawo in doro to aljini da yana jiniya in doro to yana jini kan gani aljini na. Tibi ya so ko

ke nan da aljini hendo ya shi ba alqur'ani kilo tuna asa ga to asa shi ba alqur'ani kilo tuna nan ba ga ilani alita to kwai nan guyi su da zuma ne so ke ba da yana yana ga yi rai yele aya le to pia ko tumele wa na mai bide yi kan dan ki mo bana bino ko amma ila ci ta ta bana ya gobe na kutika ai da ba so koyi na wa anna minnal muslimun wa anna minnal muslimun wa minnal qasitun faman aslama fa ulaika taharramu rashida wa amma al qasitun ce da wani adada tafiyar aljiniyo na shi musulmi na amma da fita tayo na shi bina fitici na su ku buyi da shirya bina fitici ya yi so fi lukwa ala tuba ji zamboro da da na abu ya tafi na su ku buwa da shirya ya yi so fi lukwa ilije da siya so fi lukwa ilije da siya so fi lukwa ilije da siya Allah da zaki gaya na yi mai kirkiri ta jagona ba kwa ta da iri na ya ce na ya jayi tu amma la ba jina to so ko jiya li ta iri aljinni o o da aljinni tawan ji masu ko o da ale kan ka ya mawone ti te ba ni kwa to daga yi ba wa mai je na o ke ba mun mai ne no jo e o to ba de ka da o to ولهن المثل الذي عليهن بالمعروف فقوم يجيو كندور سورة قوة من الأنعام من يدبا يوبي أزواج من يدبا يوبي أزواجا الأجل من يجي إيري نيري نبدو جينا فقوم يجيو كندور daga fata doju nan kwai dauna rakwai dauna nan yi dauna sanasulun wala tawari laisa yazra'ukum fihi to te dokundo dangane da hadisi da wangiji to ko dokundo da bidiya hadisi da baji fihi da niya ba ko mi mana to madaje kamana laisa kamithli shay adele yake kubanci Allah adele da yin su ne so kwa adele da ne da so kwa wa huwa Allah nama as-sami'u etuo na-enwe mgbuoro na zaneji ele na kakwu na adị egede na atiga atụta anyị na-esi ikwe na ji enwe gaa Allah ngala mana kara Allah wee da albasi na ele na zaneji ime na Allah kuma له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم مقاليد السماوات والأرض يقول بيه بيازك يزمك ترى سكين kun zama da zuwa ba lawu su ko gudu mulki mu kana dire su ko duce biyu ko da ja su ko la ko bi biya maqalidu samawati wal ardi la su ko izbaya ziki ne sama ta yake yo ya fusudu rizqa liman yasha la ba allah na ko ti ba wa ziki yu ta su yujo wa yaqdir kana ma ke ba tatu yuyo ngoro asbal hikmati ilahiyya hikma ya allah wo hikma so ti bo gbe ngba so ti je ndoro o ga ti je na ko la la awe ya o gbe ti la la awe ya no kada wu da la ti ku mo ti ba le do yi na bo ga tu su ku ka le man ye shawo wa yaqtu ko be sa de ti ti ya de ga bona nga me je yi gba ba samuhiya zai zaba wani a cikin wani na na la dai ya wani da mai fayan da na mau dai ya na na befira yi tona ya kwata na kuka ita ya yana wa daga na ma wani makubun ya fi ta kabo na kayan kata ta ko

وكنتي بتدلن دباي يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم الله نو ليلة أنا كنت جاتي وسرعي بيتنبه فقد يلي هو يندورو يندورو تتنا إلي يسوكو عشجو يمكنو عتتنا تاكنو عتنا اتيزي عتنا دنبانو عتنا بكندو عتتنا فقد يلي هو mu'idun bi kulli al-ashiya Allah wa ma yanduru fata keje wa huwa wasi'ul ilm to ko tuyo na ona ya lam idha kana al-baniyyu khayran lil-'abdi aw lil-faqru to ko ke wai ba ko ga ya alkhairi ya wujo to ko ke usadu la ba goyu to ko ke ga ya alkhairi ya wujo usadu la talauci unda daga na wai na wa ga da lemini o yadda na jí ẹgbẹ́ àtọ̀kọ́ ọ̀gá àti ẹnu kọ́ ọ méjì àmọ́ láàbò ní jí tọkọ tẹ láwọn ṣáà kàn wọn náà jíjẹ àdìsí láyé pẹ̀lá ìyàdánù ti ìrètò àdìsí ọmọ jíjẹ àdìsí mùsùlùmí ìyàdánù tó ìyúwò tó àdìsí ọmọ ojú kú ẹ kàn wọn àwọn ọmọ wa máa dá àdábà tọkọ fún kìá mọ. jíjẹ àdìsí náà wọlé dáná àdàkẹ́ ìrìnàdánù tó ìyẹpẹ̀ fún

àmọ́ ó jẹ ìyọ àmọ́ wọ máa ìyá máa tẹ́ wọ máa zero gúbà to gaba iko toci ya le aya na nan a daina kin aya na jin su ne sun a ne gaji kuskure nan daga bayi ko shakkan ya da kuwa mai masu juga fara ne ga ga ma di daidai na tukpan toci alkhairi ya bi da tukpashi tukpan fiyayi kushi albarka to shi wuri ba alkhairi ko kiki ne ga lamar safe ko ko ki lamar safe ya yi ko ya gamdun da aji kina ji albarka a kai alkhairi yo je to alkiyo mana ana yi wa mana to shi sabu ana yi talauci wana ko ku ji babu ana yi damuwa na kuli a takaici ana yi ke zuwa na ko kuma ya ana yi damuwa da ciwo to shi gobe ya ana je waye gina ya ji albarka ji ana yi mai waye bana ko ya ba يعني وتبيع على خير نسيو وتبع جونا وفوت بيتا على خير وتواجه المتاجر الإسلام أنا أنا يوتو أي كتانا وغير دا تسرق لا يعني وفوت كنتويا وفوت كنتويا يوتو أبي يوتو أبيع إن أغاو بكاتنا وفوت وغاويا وكم لهم مبي وغادوا مبي كبابا فهمي فهمي ألا ما فاتي بايا وكم ألوى ليري دوجين هيدي ما وكذا أنا يمين لو سنة سارة أنا مبي جيو لفي ويقوين ده ko ya fi kaza kaza na a